الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبريل فقال يا محمد يا محمد عش ما شئت فإنك ميت وأحبب من شئت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به واعلم أن شرف المؤمن قيامه بالليل وعزه استجناؤه عن الناس صلى الله عليه وسلم رواه الحاكم والبيهكي وحسنه المنذري والألباني رحمهم الله تعالى رحمة واسعة أدوك بني يدعو لهم وباوة إتعو لهم وأتعو لهم قبا أجزي لهم النبوة محمد قبا وراء ليري أتعوان صحابة ري أتبقوا ويني ري nínú àwọn àkọọ́lẹ̀ ọ̀rọ̀ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sọ kalẹ̀ wọ́n ní Jibril alaihi salatu wasalam ọwọ́ bá òjíṣẹ́ ọlọ́run bá láti wá jíṣẹ́ tí ọlọ́run bá náà nítorí jìbìrìlù onísọ̀kalẹ̀ àfi pẹ̀lú àṣẹ ọlọ́run àwọn mọ̀láíkà la ya'suna Allah ma amarahum wa yaf'aluna ma yu'marun ìtọ́lọ́wọ̀n bá aláàbá ti rán wọn òun náà ni wọ́n máa ń ṣe Ànábì ní jìbìrìlù ọkàndínlẹ́jọ́ kan ọwájú òkútọ̀ ọwá ní ya Muhammad ó ní wa Muhammad ẹ̀yìnṣì máa ṣe ìtì máa ṣẹ̀mí máa bẹ nílé ayé gbogbo èyíkéyìí ọdún àbí àsìkò tó bá wù ọ́ òun náà ni kò béèrè lọ́wọ́ ọlọ́run bó ṣe rò kẹ́mìrẹ̀ ogun tó fàyínlẹ́kàmọ̀ yìí tó ní dọ́bá dijọ́ kan ẹ̀mí yọ padà bọ́ tani wọ́n dájú kọ jọmọ́ anábíwá Muhammad ẹni tọ́lọ̀ ń fẹ́ràn jùlọ náà ni Jibrilu ní ọlọ́wọ́ bá ní kí wá sọ àwọn òdodo ọ̀rọ̀ kan fún ọ ipé máa ronú nípa kú lójú gbàdọ̀ bá ti ń jí iná nìkan máa ronú pé àmàbẹ́ni láàkú àmàbọ́là láàkú bẹ́ẹ̀mì rẹ̀ bá wá gùngùngùn náà jọ dá olójú pé jọ kan ẹ̀mí wọn padà bọ́ ẹ̀kọ́ la kọ́ nínú ọ̀rọ̀ yìí òun náà ni pé ká ma palẹ̀ máa fún ikú ní gbogbo ìgbà nítorí pé àmàgbà tí ọlọ́wọ́n bá aláwọ̀ sọ pé ó ti yá ọba jí láàárọ̀ dìrọ̀lẹ́ tọba sì dìrọ̀lẹ́ mọ́rò pé ó tún di àárọ̀ ọjọ́ kejì iléyọ̀ ọ̀ràn yàn lọ́wọ́ láti múra sí ẹ̀sìn ọlọ́run yọ́ràn yàn lọ́wọ́ láti bá kú bí ẹ̀ṣẹ̀ yọ́ràn yàn lọ́wọ́ láti máa ṣe dáadáa nítorí pé gbogbo àwọn tó rí tí wọ́n ń kú yẹn náà ògìgì nígbà náà náà ní pláàni fún iyọ́ ní tiẹ̀ náà dé ọba ọ ikú ò ní pẹ̀lú age gbogbo ọmọdún márùn ni ọmọdún mẹ́wàá ni gbogbo éjì tẹ́yàn bá wà èyí ó rí pé àwọn tọ́wà ní éjì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti pa gbogbo iye ọmọdún tẹ́yàn bá ń jẹ́ àìmọye àwọn ti pa ní iye ọmọdún yẹn ìgbà mọ̀ títì tí ó yá ìdáǹgbọ́ náà ni pé kẹ́nìkọ̀ọ̀kan wa

bọ́bá wá pẹ́pẹ́ náà jìbìrìlù ní ọlọ́wọ́n bá sọ pé ọlọ́wọ́n padà gbẹ̀mí ẹ̀ náà jìbìrìlù wá látọ̀kẹ́ sọ́mọ̀ ọwá ṣe wá sífà nábíwá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá ya muhammad wa ahbib man shit gbogbo ẹni tó bá wù ọ́ ni kò nífẹ̀ẹ́ gbogbo ni kò gbogbo bá ọyá ń àbí tí ó fa inaka mufarikuhu bọ́pẹ́ bóyá ẹ padà yára yín bàbá rẹ ìyá ẹni o ìyàwó ẹni o ọkọ ẹni o ọ̀rẹ́ ẹni o iṣẹ́ rẹ ni o owó rẹ ni o ilé rẹ ni mọ́tò rẹ ni àti dúkìá rẹ gbogbo tó yẹ máa ń fẹ́hun dìbìlì nínú ọlọ́wọ́n bá ní kó wọn sọ fún ànábì pé gbogbo tó bá wù gbogbo nǹkan tó bá wù ẹnìkọ̀ọ̀kan wa ẹ má jà nkankan nǹkankan kọ́ dé wa lọ́wọ́ láti sin ọlọ nítorí pé ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀dá wa ẹ̀sìn náà láàmú lọ́run gbogbo ń dáhùn fẹ́ràn yẹn tí ò já lè ráyè sẹ̀sìn yẹn pé ọyá apàdà wa ṣiṣẹ́ àwọn ni wọ́n máa lò ráyè sẹ̀sìn nítorí wọ́n ní ká mú lọ́run àráyè mú dání méjì wa ó sì jẹ́ pé má fẹ́ràn kankan kọjá àsìkò oorun àsìkò oorun tó ẹbá láwọn èèyàn tí wọ́n wá mọ́sálásí wá kírun lásìkò àbí wọ́n kírun lásìkò rẹ̀ ẹ̀dùn kìíní kan ni wọ́n fẹ́ náà kìíní yẹn ni wọ́n takútì ìdí wọ́n sì takútì yẹn sì kò sí ìdánilójú pé àwọn ni wọ́n ní àbáwọn ni wọ́n lògbó ẹ̀yin gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó ọlọ́wọ́n bá sọ fún gbogbo tó bá wù ọkọ̀ fẹ́ràn ẹ padà yàrá yíjọ kan lẹ́yìn náà wà àmàlì mashit ìrẹ́ ànẹ́bí gbogbo tó bá wù ọ nínú iṣẹ́ nìkan máa ṣe àtẹ́tò ṣe kọ̀rọ̀ àtẹ́tò ṣe táwọn èèyàn rí sáàmà ṣe tó wọ fàyínà kàmàjìzí yóò bí ẹ̀sán ẹ̀sán ẹ̀sán bọ̀ ló ṣe jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa nínú ìdá gbọ́dọ̀ mà òun náà ni pé فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى gbogbo ta bá ti ṣe bó ṣe kó kéré tó kó kéré débi pé ojú ò lè rí ó kéré ọlọ́wọ̀n bá rí bó bá jẹun tó dáa kéèyàn máa retí ẹ̀san bó bá jẹun tí ó kéèyàn máa retí ẹ̀san ọlọ́wọ̀n yọ̀ǹda rẹ̀ fẹ́ nìkankan ata nabi sallallahu alaihi wasallam ìgbèrè ànábì ìjọ bá ṣe ẹ̀san bọ̀ lọ́sẹ̀ jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa níta bá ń ṣe ká máa gbé sínú òsùn wọn ọlọ́run sọ ànábì sọ èyí yóò jẹ́ kọ́ máa ràn wá lọ́wọ́ ipò sí dáhùn sọ bí ayé mi èyí tó dá lọ́dọ̀ àwọn èèyàn ó lè má dá lọ́dọ̀ ọlọ́run èyí tó dá lọ́dọ̀ ọlọ́run ó lè má dá lọ́dọ̀ àwọn èèyàn ó ní bùkátà sí kọ́ ìtí wọ́n fi rán sọ fún anábíwá Muhammad sallam Jibril sọ fún pé máa ṣe tó bá wùwọ́ máa ṣe ní kọ̀rọ̀ máa ṣe ní gbangba ẹ̀sán bọ̀ abẹ́lẹ́ ọ̀kọ́lọ̀ mọ́sà ìsàfójì fẹ́ ní kọ̀ọ̀kan wa téèyàn bá fẹ́ kí ẹ̀sán burúkú dé ó sì wọ́n náà ó sì túbá ó wá ṣàtúnṣe wa'lam anna sharaf al-mu'mini Jibril tí wọ́n sọ fún anábì sallam nínú àwọn àsọ́ọ̀lẹ̀ jibril sọ fún annabi ó ní wa'alam wa'ala lèémà anna sharafal mu'mini qiyamuhu bil-layl mọ̀mìnì tó ní ipò tó sì ní ìyọ́dọ̀ ọlọ́run ọba jùlọ òun náà ni mọ́mìn mùsùlùmí mọ́mìn olùgbàgbọ́ òdodo tó nípò lọ́dọ̀ ọlọ́run jùlọ qiyamuhu bil òun náà lèyí tí máa ń dìde lóru ká kásùbà ipe àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn ààyò ọlọ́run àwọn ẹni ọlọ́run tàbá wà wọn àwọn èèyàn ńlá èèyàn yìí kìí ṣe nílé ayé lọ́dọ̀ ọlọ́ni o orí ẹni tí ń dìde lórí yìí sí olèmọ́ lọ́rọ̀ ayé tó lọ́dọ̀ ọlọ́run lọ́lẹ̀ ìmọ̀ yí pé ìmá dìde lóru òní máa ń fihàn sí ààyè àwọn èèyàn ńlá lọ́dọ̀ ọlọ́run ìwọlá àánú ìkàwá náà wọn ń wọ́n lọ lè mọ̀ pé olùgbàgbọ́ òdodo tó bá fẹ́ níyì láàrin àwọn èèyàn rẹ̀ Muhammad tó bá fẹ́ níyì láàrin àwọn èèyàn istigna o aninas lọ́rọ̀ kúrò lọ́dọ̀ àwọn èèyàn ìtumẹ̀ òun náà ni pé gbìyànjú kó tẹpá mọ́ṣẹ́ kó lè bá rọrọ̀ kúrò lọ́dọ̀ àwọn èèyàn ti lọ́dọ̀ àwọn níta ń gbọ́yé ń bí eléyìí òun náà ni pé etí oríṣẹ́ tí ò ṣe tí lè kalẹ̀kùn àwọn èèyàn oníkàbò ọmọ fóònù ọbẹ̀rẹ̀ sí dìstọ́fù àwọn èèyàn oníkàmọ́ wá wọ́n sì jòkó sílé ó ń sùn kò ṣe gágá ní dìstọ́fù àwọn tí wọ́n ṣe ẹni tí bá máa lọlẹ̀ bá àwọn èèyàn púpọ̀ pé ẹbùnmí ẹbùnmí ẹbùnmí ẹbùnmí ẹbùnmí dìbírí sọ pé ọlọ́wọ̀n bá sọ fóun pé kò ní jẹ́ ní àpọ́nlé láàrin àwọn èèyàn ibi àpọ́nlé wà òun náà ni kọ́lọ̀wọ̀n bá àlá kọ́dàkùn oyé kọ́mọ́ ṣe wá ní liability kọ́mọ́ fi wá kọ́ àwọn èèyàn lọ́rùn ní túláàsì àtàsáwòl kéèyàn sọ bá rà díṣẹ́ ọ̀tọ̀ ni kéèyàn ní ìdènà lọ́wọ́ lè ní wọ́n sì ràn yàn lọ́wọ́ tàbí má jẹ̀nà lọ́wọ́ tán òun náà ti mú fún lọ nìyẹn fàámọ̀ sá ilà falatan har ọlọ́wọ́n bá ní àwọn tó bá wá béèrè pé ẹ̀ràn wọn lọ́wọ́ bẹ́ẹ̀ bá wá lágbára ẹ sọ̀rọ̀ tútù fún wọn pẹ̀lú àwọn lẹ́yìn ní bùkátà sí àmẹ́yàn tó mú báárà níṣẹ́ ní kankan tí ń lọ́bàá tí wọ́n di pé ọ̀n lọ lè báwọn èèyàn ẹbùnmí ò ní níyì bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tó gbé dání náà kò ní sí yìí bẹ́ẹ̀ tí bá fẹ́ láti yọrí àwọn àsọ́ọ̀lẹ̀ yìí kéyìn lọ lè mójútó abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀hún mọ́sà ìfún alẹ́mìígún àtàláfíà kọ́lọ̀hún wájú akú

a nínú bùkátà sáwọn ẹ̀dà ọlọ́run ká tó jẹ ká tó mú ká tó ná ká tó lò ọlọ́mọ́sá sí bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n sọ wádà dubára o subhanaka